Ooh. ẹ̀ṣẹ̀ tẹ̀ gbà mí lálejò ẹ̀ṣẹ̀ púpọ̀ ẹ̀ṣẹ̀ púpọ̀ Thank you. ẹ̀ṣẹ̀ gan ẹ̀ṣẹ̀ máa ń Thank you. Thank you. Baba. ẹ̀ṣẹ̀ tẹ̀ bá mi lè ní sinmi ní December. Thank you for releasing him in December. thank you so much everybody. Thank you very much. Ẹyẹ ìyàmí kílẹ̀ kílẹ̀ kíkà sí ti ká mú asọ́jọ́. Did you want us to be taking the man with us? Lóde. Kámi mú ọ̀la ni. Ẹni àtọ́jú ìjọ yìí náà. You can take care, you can handle your church. So that Baba can go with us. Dadi ah, Dadi àti ah, ògbó rẹ̀. Ònà gbóyè. Dadi and her glory and his glory. Ọmọ sọ fún àwọn èèyàn. I used to tell people. Màmí bùkátà. I have the Bible says. Òjò Everything you have built in the church. Ẹnì kan ṣoṣo. There is only one person after to go. It's my wife. If the Lord gives me a voice that I should leave, oh, I, just take my wife and I'm going with her. I thank you for taking care of bàbá. I thank God that you are children of God. I see your face kan ṣe ní ìlú òkè rẹ ti máa bá ara yín ẹ ṣe tẹ̀lé ní ti fẹ́ ṣe akọ́kọ́ wọn kan olùdíkẹ́ yíyá sí àkókò It's about ten years that I've been hearing his voice. Gbàtí àti àti ìfẹ́ náà kò When we were developing Abuja branch. Àlè Sometimes you pass here 1 a.m., 2 a.m. in the night. So, ẹ ṣe Thank you so much. Eh, eh, ẹ ẹ àtẹ̀wọ́ ńlá fún mi. Why not be a hand giver for Lord Jesus? Ìránṣẹ́ náà tòótọ́ ni bàbá yìí. He's a true man of God. Ọmọ náà tòótọ́ pátápátá. He's a son of God. Òjòjì lára màmá. Àbọ̀tọ̀ sí ìdánwò mi. Bẹ́ẹ̀ bá níyàwó jí o. You see the wife of some chio. They will have to wear back. Ẹyin tẹ́ gbádùn mama tẹ́ ẹni pé màmá dá ẹ pàtẹ́wọ́ ńlá fún For those that enjoy one man, no money is good. Put your hands together, you can see yourself. She's the wife of a woman. Ẹ ṣe púpọ̀. Thank you so much. Ẹ ṣe kan. Thank you. Ẹ ṣe. Thank you. mama. Mọ́mí. Jíjí lè ní kó gbà wọn kọ́ mi. God Mommy, I thank you because I Peter, the owners of Daddy, you are also the owners. But you should have come with Daddy. I know when Daddy's coming next, you'll come with, you'll come with him. Àwọn tí wọ́n bá yé kó ní When you stop what you want, you will not You will not die ẹ bá ní ikú òní ó máa kú. ìyàwó mi gbà yín ẹ mọ sáré ọmọ lágbára ẹ pàtó wọn láfi kú sí. wọ́n á bí bàbá mi ọ̀làdélé. ẹ we are not starting war. at the beginning is not it's not. Let me I greet you all. I greet you. I'm, I'm here. Ìṣẹ́jú láti ṣe. And I feel like I did a great work. Lágbára Ọlọ́run. Bàbá mi kọ. Ẹ̀ẹ́dẹ̀ ṣiṣẹ́ lẹ̀fẹ̀ lórí ìjọba. Every one of us has to do. Ètò ìgbàdúrà fún. I'm not only not to pray for you. Ẹ bá ní Anybody that says death is. your man, Lord. ọ̀rọ̀. Wọ́n before you. Yóò máa lọ ọ̀rọ̀ bìyí mi. Wọ́n ti pray before you. Bẹ́ẹ̀ni máa ń wá ilé yín pátá. Everyone yẹ buru. lórúkọ jésù wọn máa ń rí ilé rẹ. ẹ ṣe púpọ̀ bàbá. thank you daddy. akókò ẹfún mi. the time they give me is small. ẹ máa lọ ẹ máa ta. amen. àmì. ọ̀dà láti àpòṣèṣe ọlọ́run lẹ́ẹ̀kẹ́sì. to appreciate your love. láyé màmá àti bàbá ẹ bá mi pàtẹ́wọ́ fún àrùn bọ̀ ọjọ́. put your hand on it. ẹ bá mi ṣe é sọ pé.

I will do it gently like I did it this morning. I'm a delivered minister. Mo jẹ́ ìránṣẹ́ lọ́dún tó ṣiṣẹ́ ìtúsílẹ̀. Ọjọ́ kan ló kọ́. The day comes says the Lord. Bá a ní ẹ̀ máa lò. But we will not act that way today. Àmì ẹni ńlá ní èso ńlá. There a great person that does great things. Àfi bàbá Abíọ́kú. Except that Abíọ́kú. Ọlá Bíọ́kú. Ọládélé ìlẹ̀kẹ̀lẹ̀ ìdájọ́ ìjọba ìjọba. Can come in January. Mo yà ní wọn. I see Stanley. Mo rí ìrìnàjò wọn. I see his journey. Mo sọ́ọ̀tù wọn nígbà wọn fún mi bá mi ò rí wọn. I was seen it before. A ní church ní ìlú We have a church in this day. Mo kàn fún pastor I phone my pastor here. Hello. Hello. There is somebody in Ife. I don't know his name. But he's a man of God. And his ministry is shaking the world. I used to hear him in the radio. I am his brother. Ah, what about that? my father? How do you know him? to talk You cannot see my children just move around aimlessly. You can choose them. I'm going to say, ìrọ̀ ẹni kọ́ sá kúlù mú ọmọ wọn bọ̀. ìrẹ́ni nọ́ọ̀sì máa ní wọ́n kàn. bàbá ẹ̀sìn mọ̀ mí. dájú ni ló ti kú nínú mi. ẹ̀sìn wá. àdìgbé. ọmọ dìde fún yín. ọmọ máa dìde ṣiṣẹ́ mo ṣe ìkàkọ́. àwòrán dá ìkọ́. ìdí apá ní ọ̀kàlá yìí bẹ́ẹ̀ lọ ọlọ́run ìwé sì ti ayé náà àpapọ̀ tí kò ká ó yẹ wá. Peter could handle the project of it he invited people when he had an experience in Canada they said come and assist me. bàbá ọlọ́run kìí ṣe fàgbára yẹn báyìí nínú wa. My dad Abiola says that's enough for you. I àgbèrè you once again tí bá ti wọ olókè January. immediately I enter the mountain in January. We don't do all that at all. All our ministers come from overseas and been around. All of them. We used to hand it over to the trainees. Just hand it over. Us. January we do program baba ní Ghana na kì we don't do any program in January. ilé ìjọba kékeré la fi ṣọ́ọ̀ṣì. ìgbẹ́jọ́ bí èyí ọmọ àgbo church. gbogbo agbọ́dọ̀ wà pẹ́. all the ministers must be on the map. láti ṣí ẹ̀mí ọlọ́run. because there is the spirit of God. kò sí ògo. there is no glory. dídé nínú kàkàtà mi. try some never say seven prayer points. ṣí ẹ̀mí kàkàtà ẹ máa ń ọdún sùn. did you call the name of Jesus here? ẹ o ṣe é I ní ah, ọmọ pè ní I was born a Muslim. Oh, but you orúkọ Jésù tó If you cannot call the name of Jesus more than your neighbor. Olùkọ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ láti àjọpọ̀ lọ́sẹ̀ tí Maybe yours will be next week. Now listen. I never in the name of Jesus. We have come for blessings. God for blessing. I was you. Mo sọ fún bàbá. I told Baba. And they will give me an amount of five million and they will be begging me that this is not your money. They will say that no, we are, we are sorry. This is not your money. This is interpreter. nobody line. kí ni àwọn ìjọ ẹ̀ mọ̀. wọ́n lè ní wọ́n lò máa lọ àbẹ̀kọ́ ṣàtúnyẹ̀ mẹ́sì. ẹ bá kúlẹ̀ ẹ dá o o kọ Jésù lẹ́ẹ̀kan. you will call the name of Jesus once. kí ni yàrá ọlọ́pàá ní ìmọ̀ parí àgbọ̀. how do you end your prayer? wọ́n máa lọ. ẹ̀rí tí a tó parí you can see mercy is meeting mercy. ìgbà tá a ń bọ̀. when we were talking. I think you is where my mom Amen. Amen. I accepted Christ in 1983. That was when I was baptized. We were the sons of Adam, we were very dead. Now pray. You will tell God. If you can call the name of Jesus, you now shall the God of mercy. What I have lost that makes my life incomplete. The God of mercy restores. jésù kristi olúwa wa. ẹ̀yin agbára ọlọ́run tàbí sẹ́ ẹ fẹ́ náà wọn. báwo ló ṣe ti yín náà. ewu yẹsà. ọkọ ti ń wá ní. Already looking for you. Ẹ pàṣẹ. Degree. Ẹyin kan bẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́. There are some people here. Ẹ bá lè gbà. If you can pray. Ọ̀fà tí wọ́n gbà lójú olójú àná. After hours I received my dream. Tí a ní ìlú fún dúró sójú kan. Cadê os eu sou da guardado. this morning we informed everybody that we are going now. degree. ọ̀rọ̀ ìdí àsọsí every negative word that has been spoken to my life. tí that I was going from problem to problem. ẹ̀yin tẹ́ àbúrò ní Jésù. all those I know that Jesus is the one. ọ̀pá tí kò tó when they talk about Jesus once. wà á nínú ọ̀rọ̀ rẹ̀. they the God of the world. the word that swallowed the world. ọ̀rọ̀ gonna sweat like God. one. You will see the God of fire. Ọlọ́run iná o. Ọlọ́run wá. The Bible says that God is a consuming fire. I want you to shout. You will tell God. From my head to my toes. Everything against my life. Every evil hand. Every to me of God just trust my name. Everything I've been studying my life. You will just trust my name. Everything I've been doing in my life. Where I push them out. It's a good life.